أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة إلكي كي بيري مماليو تا إلسي إلكي كي بيري ما يردنا الغريو كالبركة دا مرسي غريو كنا iri natoyo iri كي kweka ana iri gomini ميهو هندو ka sawayo na nasara kabuyo jiri rubuhinka na jiri waranka cinin zawoni ilga ko iteremare ajibiri sinte ajibiri sinte o kana fara nilise anjibiri kwa kolo chilse sauci iri da taliyo jere tu tuma za hangu ze kuna ka huran hangu jirman manteo kuna kudu mefo ilga ko iteremare andawu nilse iri kuna zenga ko yu para kuna na para banna kudu mefo ko itere ko ma charo yo zaganna ka kambe dan se wakayo mbina jina irsen na matereo ni ilipe makani yu chinse hunan zebu manam iliyo najamati kisino mo ngunu na hara ilpe pe beri mangu minal janna iliyo kalcin ne banna pe ama ili ko mini ko korahen no kaga mu ili kuna bai ko kalimatu la ilaha illa allah ili kuna ba ifadi mene an na mu allahumma ya rabbi amin jili wa munkali dogunna suratul nisa a aya wey chini fonte ilmo pe pe أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم هن نلو كل ما فوريز الكوهر نجل كما كا أما دي ما توري سري كا المورن نشيطان نالنت باسافو المو غموت ندي دي تشيو ندي دي مايو بسم الله نجل كما نوري دوغيو وتنا الرحمن pey go mini pe arsilaman na je feri kulu pey se duniya hune kuna الرحيم بيسي سبتو توما ما بين ويكا أسيسي بدي ما يو كابي كو كيونو نفس لا مهنو يقوم فو إبقى ملدا منكونا يوصيكم الله في أولادكم يوصيكم الله في أولادكم الله إبقى يوصيكم أغرقون وسيسي في أولادكم نوكو هيما يوشينكونا للذكر مثل حظ الأنثيين للذكر مثل حظ الأنثيين hali boro guda fo gonna wey boro hinka ba kamba ma tubi kuna de har boro ba fortoza wey boro gonna dala zon fofo de har boro ba ka dala zon fo zani wey boro gonna dala wegu wegu de har boro ba ka dala wegu za wey boro gonna dala waranka chini gugu de har borba ka dala waran ka cini guza wai goro gon na dala wai cinin kan na faran gudu fa in kunna nisa fo fawqa isnatayn il nor kai be be di fa in kunna nisa a de ko yo di kulu pe pe ko bara wai goro yo na bara har goro yo ai ka borfo goro wai goro nor pe pe be di ka gomini أنا برعي بما جيني جيني المربي في بيرج لله ملك السماوات والأرض سمي النغني من لك أبرا نبو مفمنه يخلق ما يشاء أي كان دي دامان نغاتي يهب لمن يشاء إناثا وكان أبنى ما أبنى كو ويبريو ويهب لمن يشاء الذكور وكان أبنى أبنى ما أبنى كو هالبريو أو يزوجهم ذكرانا وإناثا aw de ngabine banga ma boron gomini ko we boro na har boro ka pasa wa yaj'al man yasha wa aqima wa kan ngabine ba ngama ti kalari ya ngama ti ko ka asuba hay be mal skil ti tam ka no to de kan do ka na china di te na ru ka ti wallahu alimun qadir ngago na hay kurbe yo ngago na hay kurgi ko ngabe fo ganna ngana wo gomini wo ngabe fo ganna ngana wo ganawo deya kulpa idi gonum na be yukuna nanga gonna iko na hini kan kurgo min zanganga bina hini ka kulpa idi ganga jamat fe pe be ma fiso yo hen note e kulpa yuse to mun goro goro kan pe na ngo min ko har goro yo na pe na bor fo chere go min ko we goro kudafo fo na chere pe hamfani na ko we goro kudafo ni na goro na ko har goro yo abara bitin tek pe marsari to deya fa in kunna nisaa de koyoni kurɓey ɓe ko ɓara woygoroyonooni fawqa snatayni ngal nor ɓey ɓe ɓeerici mbara woygoroyono ka nteke boro hinkaga falahunna sulusa ma taraka falahunna sulusa kacin gonna busam hinka busam hinza kuna de abaran nan baɓe hay ka agu kanan kulpey kumma gusam hinza kuna mena hinka ko way di ngare noya sadi gusam fo nyoni senga sengadi mabere kayeyi aslamu kesi kuna ma tarak ngana min atarika wato haika bukodi nam kuna no abara ngusam hinka kakano ako way boloydi se sadi gusam fo cinni o mabara ngungadi dan no aslamu kesi وإن كانت واحدة فلها نصف إلا كانت واحدة deeru ka kuway boro guda fono iri pena gomini asinna ko famani falaha nisfu kaci kodi gonna zemine hinka kuna mana fo haika ababa bisa kanam kuna irin kai ne ce ne ka fahimta foka kuma ya ci mete da ya baro bara haika ana kowai bolo ya kasi kawai ka kowai bolo ya dinam man na kwaikwai bai ci den ta kai boro hinka bon ndu kabara goy boleno to de ya den harta kabara goro hinka na teke goro hinka bomo sadi gusam marjam ku gusam hinka nonku bidalil ilma pepe berici fa in kanat athnataini falahuma thuluthani mimma tarak kati den pe ko bara boro hinka we boroyo hay kam ba be bisakanam gusam hin kano nku kano se gusam hinza kuna ngano nasara che deux tiers den bine ka bisa boro hin ka tiers non non nse gusam hinza kuna mena hinka ngano nku ka no nse ansuka boro mbiriji irpe chino de mbisa boro hinka ma gusam ka ku kano se gusam hinza kuna de ya den ka bara boro ka ma biti marjen non nse awo harika kadin namo soso gusam ka no nku non se gusam hinza kuna to sadi mo fayasino nteka ben naka wey boroyo ngon na busam hinkano nangari kelbe ino kasi man naka har boro gonna wey boro hinkaba de har boro na busam foku wey boro ya marje ngu wey boro zemine zemine kuno de semma kagari de har boro na fortoza wey boro hinka marje noyo baza sen noyo mazonko baza se magara hunu forto hinka deya de forto hinka bineno abara kai sikana ni forto hinka dino nze mini ba jina hinza angana hinka way boro yodi maku do mun har gor fosin kura ama de hal gor cere gono gono kura ni se hal gor di mabara haika na forto za way boro yomoy maza dala zon fofo na وإن كانت واحدة فلها نصف إن ربيت وإن كانت واحدة ديبنا وي برغدا فروني فلها النصف سما هيكا بابا بوكا نم زمينه هين كونا مني أفونو أسنغانو نصارى تشي اندمي ولأبويه لكل واحد منهما ولأبويه لكل واحد منهما السدس الله أكبر دي هاربورا أقول نجا نبابي إيه de wey boro yasi agon na nababe eh wey boro na boro nkuna bai fodi kasi, si na nyan nababe gono hunde nyan nababe yodi choro bara haika ntubi manu sadi zaka zaka fon non se gusa muidu kuna mana fono non se ngano nasara che 1 6 de na haika kwa bisaka na mgusa mbaji na idu guda fono nku kano nyase ka foku kano babe se mimma taraka hayka be bisakanam kuna na ori che tubi in kana lahu waladun in kana lahu waladun safo ngusa muidu kuna mana fofo kukano nyan nababe kuna bay fodi se ngano sa kanga ka sidi bonda ko harboro fa in lam yakun lahu waladun debine fa in lam yakun lahu waladun debina sinna ko ngano kana he asinna ko harboro wa wa ni sahu abawahu fali un bihi wa wa abawahu nka ɲɛ ni a ba tubima. fali un bihi fali un bihi surusu sai n ma ku samin kano a ɲɛsɛ. sadi haika cinni ba a bɛ wani ya. fahimkan lala hu ihi watun. fahimkan lala hu ihi watun dominan ka si mun agon na chene yo na bere yo wegoro na hargoro yo nyaya na marga au baba ya na marga au nya vom baba fo fali ummihi sudusun a ah, deya sai maka gari koyo di ci haika na nyage gusam hinza kuna mana fo kan domba ku ambere kaye gusam widu kuna mana fo non ku kano nyadi se to sare haika cinni irin wanne kadi alfayo de aba nya naba be tiki ago no kam baboro ntubi ma na hay nsin na ko har borom bi nsin na ko wi boro nya naba be di el nor pe pe be ri ci busa mu hinza ko na mana fo ntie no ya ma no nya se sa di de tie ci ni mai mene ba be mene to mar sanga ka pe mun ka <clears throat> boro di ka si asin na ko yo ama gonna chenen na bere yo ka baɓena ganna lamarga wata cilan bara ñafo baɓe fo awin bara baɓe fo ñafo baɓe fo nzeyo awininci baɓe fo ɓeyodi inci hay kan na ñagey mai sen na ñagey mbaɓe se anati mbogoyo se mbaɓe se non na ñageya de a sima kagaali ñaɗi zummu zemine hinza kunamene a fo kaka zemineyi du kunamene a fo be ya zemine kun kuna mena fono nyari mene sada guchi ni on mano mai se ba be se anachi sadi no koyo wachi ba iri yo ya na nya ge anaduwa ntie de ali nka ba mal no hay fo ba biye ba su no ruje akurno biye ma de ya de goro no ba be goro ngano bere fo si k'a ta ma no bolo tubi ma koyo kuna ba ba di ze ne toka nga karani ko bere baadi ya tubidi kurpenga kusali wabatude baadi si noyo maduka baadi tubima ama na chino chene awino bere kasi tubino numa min baadi wasiyatu yusi biha odain illor bebe beri chi kanga kono ko wasisi wono iri se iri koyo chine kuna iri ko heimoyo chine kuna nganga kana iri babeyo chine kadam kakana nyayo chine kadam irin bai tubi di su te zeminiyo fasede min ba'di wasiyatin buko bongo mene me chine foyo ka anamun hantuma buko gan duniya lam ngano nke testama na bayono a madara fortono bor fose nga madara goita chino bor fose ci ci yodi kurpe hantunyo sem mahaika ci di cho katia marja bukanam marja cin mazemini dengara babisa gusa muhinza kuramana fo semma haika cimmano no di nyinti nyinti kazo buzobu ansawa na haika bisa kana mugusa muhinza kuramana fo ŋadino mbahini ka zebini coro kweyodi se sari gusa muhinka cinni mabarame yo mene wo ilipena nchina pe nancina terse wo koyo weburo na har buro na ñan na babeyo yusi biha awdainin kweja awgaraw wasisi banna anyei kabara agagarowanam se wabara haikanona garo kpeyo ceji ka ngaroyo non se haika cinnimaru kabara tubi ama den bakuna ho iri haniya kazeminino tamma ma garo kpeyo masu kaha basinza ape mene keyo do kari kei agari njingari njincile man se awi maduwa gorfo anci jama se ka de borfo ga agaraha nga kwe batu nyanzu tere kuna anka mbachi hai kanna garau diza bani dino ni fon hunu kaca ga gara hawe itaji den nan sollo ya kahin sakamman bire zade gol fo kaca ga gara hafo to zon kwani na ga fo to zon gugwe wallahi boro boro kan kun gara ha miliyon na banna amma ka ban kwen su duwo ka banogan na kwe bere maha me adu na waya nga ka si hunde ka garo na ase ga nono nor pe ti garo banna garo banna fa yo din garo yo bana chere se de la leri ba chere nga ko na chere si si bi iri bi ne ko na chere mene iri ko kari ko garo yo di bana ka jibiri hinza na jibiri ye na jibiri waita ti mena duwana sadir ba fara ko anniversaire ka nke jiri sara se nite del do manyin ko te ngadiya bisu hay kargon ko teo oh. dumuna hay gun ko o oh. akwai ci ta ba dini kuna nga barabai ko mu foka mo ga te kasu duwa tayo mun annabi sallallahu alaihi wa alihi wa sallam من عمل عملا ليس عليه أمرنا فهو رد ما يكت من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وكان هيتا وفنا ما ديني وكنا كا أسين نقوسي تون هاي يبرا يلتمت إنسان وكان سغاتا ينو بنا وكان دويني كا أسين نقوسي ديني وكنا نهاي ينبرا تنتقا يلتنسانو ta jibiri hinza jibiri ye jibiri waitaci nasaro dono hali bi na le ka a barat mazin ko cin ko ga cin yote ka de ko ko jibril hinza sare kuna ya ci da to wai ta ci da to ye a gara ha a nam ya a te a nam ya bal mo so ma bi ngara bi na le ka tun ka gari kuna mun cin ye tu defu kaka haɓuruma ma aganda semma abuguñinsa ka to na se ka ku ba ka si de wo ai kan nan bu di a man bi na bine kuna ni. a ka ka ka ma buko ma yolo sudi akamme abena barka da noya binenane o ngabolo dongo na bongo anachi nuko mani iri balo kuna ibbe margosu alhamdulillah mo numu gay ahimali tonto kana mangaino aduwa aduwa yo iri mankeni kasuru kama cheresi sibi ko garo yo bana cheresi iri pepe beri mana mulindu wa garo bana pe ba mai mako kali ka garo bana yo mena sabu kanni sintejina magon na nufi banayo annabi sallallahu alaihi wa alihi wa sallam wo kana garo ma ka gon na nufi garo banayo irpe bi ne bana sen amma wo ka ana garo ma ka sin na nufi banayo ni to no pe pe be bi ne ka kan ka ma sen on ka gari na pe ni asu ka bu beram bana au ba bu banayo ma ka se da fene yu nya goni ngano ambere ka ka sen chati man kuti angabu na rabanayo irpe masuna mangabu se wallahi dinari hinkan umboro garaha ma rasulullahi hungan jinggara kega sallallahu alaihi wasallam ka hangan jase mboro di gara hanga to wajingari no borga bor fo hunu kaza ngana garo di jere abdurrahman bin auf radiyallahu anhu ata jere ana kam mezaka nirpedia ana garo di yeti abomoga be magabo annabi du kajingara fadigawo to ngano ho garodi mon na baradi yo seseni fo el mon jenne goro yo narano zamani o duka atama zabuyo boro zamma el zamani yo ngane buyo zamma takasiu domin zamani wa no boron kanin nan ngana lafiya mu bu matu mu ce fogu kamme fogu tension na mbere he ko ngana alfa zamani wa kuna no iri genne feri garo gaya wallahi kasu karahan basin ka bi boro di borgo gonna mana lafiya jiri wai ta ji dali amma ho jiri waran kan na banna na de sanza ko mo so so nun ka za ka obuno hay kwal wa shi jiri kene o hen na sara saro a waji ka akani jiri ta na pichi gomu to zamani o konnol jenne boro na garo ke ma ko so na ba'ukum wa abna'ukum in nor be be be ci aba'ukum wa abna'ukum no ba be haymayo nano o ko haymayo la tadruna ayuhum aqrabu lakum nafaa no suu hini ka bey no suba hini ka bey no kuna meya ɓara turkuteyo na hansina hanfa na wayo kabisa cinni deya deriba aya wa fahimari diya ka borosi kam bey mba benonka kwe dengenna ka hukkaduwaljanna deruka ko no mba dengenna ka kwe huraljanna آية بكنا كا كل نرقينا باب يسنيك كت والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين زكاكا بكاتبو النربيجي وكايو جماني nan na bai hen note ka ton ton cimmani bomo nan koyo nan cimmani nan ka babu yodon hunan sinamayo alhamdulillahi kari golo jinjire o kuna iri tutuma yo be ko barano nke yo bara islami ngam babe yo bara islami ngam bo yo tun ka bara islami de ya zari ke yo ni na bay yo no choro imani bisari ngam be hen no bisari nan tan tare ma nan bo tanari bata in no pechi babeoni manal barka kunano nga mana muriyo koyo kari ka kabanna banna irina to babeyodi nga marisa ka jomun na babeyodi aljanna ama nga su babeyodi hay fo hartayen wato pete babeyodi se ama meyo yara jirmanima iriyo koyo to hadithi kuna ngaka koyo moyo kwa mwana alamali kuna ka rasulullah sallallahu alaihi wa alihi wa kana alqur'ani halla kabaiten na alqur'ani di iri ka barahika, ka ana nya na baabe jirima ma wano na faka bɔngɔdɔ ka nya sɔngɔ awilin nci nya gere ba ŋa mu bara sɔngɔ a bara nɔ jirima fura alahari lahara ŋɛnɛ wura na luyuli nɔ na a na jamal kpɛ ma tɛ baabe se zaŋa ya rasulullahi ha sallallahu alaihi wa alihi wa sallam kaciba de nyan naba da ya duwa jirmawo in ko man albarka kuna ko din ma bo mo kana alqur'ani de halaka baiten na meta jirma ba torbe mana murin ka ko jira hamfani iri yayo nad baba yo iri be mana mun mala hamfani ma iri o mo man hamfani ma de ya sa fo no ba ka jira hamfani ma ngano sa ka boron man hamfani ma leboro na mo vidi gbe ihe noga na nko kari ka goro pe ba ko kuna se maka de nginga amade na jase tam kadi ya ka o dio ba be do nte ko to saka nka ko ko bunde ngi ba o ganga nini ngani ni alfa yo boro mo go tere mo gunchi nete ama ne yo na mo go viro komsaria mene bugu kon kon di kan jimboro pamajina oga sen ni te komse do da sen ni babu ndi masalama da sen ni nabu sari non ga sama procureur do procureur na da faranji ma sen di karan ma sen di karan prison on pe boro ji sijinawu da ka ga mar ka ka a che ka go sunara to de ya sa ka boro go bi ro di kuna asibi sa ga wo haji sibisi da na sa tano an sawa don gonna kuna mana ligi ligi baka don dam yo ngadi non ngala ka ko sunna bu chere di kuna bu chere di kuna mo boro chine ta ala ka karani tula karkarani amade na ce malano kagoro jaru fofo na guru ko buncinete alhamdulillah nka gari mom zubbe na waya fote makalla kartum to de kari kokari irbo moyo se la hara bari pe maru ka na muri pe dengi babe yoga au be ma dengi riga pe ma tafsir zagani de ya duniya ne koron su yini kabe nyan na babe na koyo we bolo na har bolo kuna mai boron mai non amfani na ase ganna suka tama nkoyo bisa nyan nambare de nyan nababe don si koyo mon suka do domin nyan nababe ngano nin gananna aru kaci koyo din ngoyo gananna moso so de ro baguna no dia ka bortutuma ngunyayo nambabe ciyo no oyo sadi mone ko gun koyo bisaniyo nyayo nambabe anabara balfayo أبدا في مرقوس كرسو ولو دي تاي دي نقونا فريدة من الله المرقاج فريضة من الله كان نبينا بنو كوكي نعمنا نو كذا بابا منا نو كذا koyo mene no kaza koyo di kuna har goro mene no zaka kaza we goro me mene no zaka kaza de we goro ka bara boro kaza mene no kaza parari kurkan ga goro kote kote fari watan ngana gisino ba men na mene ashin na alfafo makatuna mani mani ngana tubi zemini ko alfafo su zemini alba cende ka gorno kanu ha zaka ba mi zaka na wajase cerman na handung handung da handung handung kabe an lokaci baka il norpe pe be rici ko we woro amene no zaka kaza ko hal goro mene no zaka kaza nga zamani nal tun kato yani num faka we woro yo chino ka nga o fanga cho nga nga mo feri si kana munga me mazaka bisanga de ahumul pemere zemine noya alfa ko na zemine mani fo zemine ka il petedi mononi alfa ngoro de wey madi chika ngasu goro il di bongo semma nko nko se kokobe ngano matunu kan sallama assalamu alaikum warahmatullah domun na mani zemine fo mani fa sede il pemere inna allah kana alii mani hakiima. eluuna wajji inna allah wa baiwa kana n'orikpe pebeeli. kana alii mani. abara n'oripee kaa eegurubeemene acika mbee hakiima nkaadu kabara gonina ka a gonintattare kunnano a na zeminema woo yaasite. Leeru, obbakku, namaarisa. Koo haara koro Anzakabisa koo weeyi koro yo. Koo weeyi koro hiimkaa ha i ka mba ku koo haara koro guddaa kooka dheeraa. Aayi ni kata weeyi wayboro ma haa i ganna. aya wa gumo kuna pena parani fo ganna ama seri ye aya fo kuna illa rabbaja ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim kaja hal goro barak be yoro ngana no jirima kateke we goro bonno kasi man naka be wono kan ngaga te ngata myose ko kum bisani na chere naka kpene hargoroyo nziba yo kunano jinko ka ko weyboroyo marani albayo weyborosu maran. fasede num ka ka kwecilla ruri mana aka kwecitila sika haru ga jisiyo kafafo si alafiya si nabayo jire hay bomo moru na weydi cinniyo ka bahini ka moriya ahini ka te weydi mabugbe fo ka bara halali ko halali ceji ko ka ko habdi kunan na tarisi أو أبرا أبا بيابو كان النلمن نتوبي زمني المن لغنا كمي آهيري كتة سراكا بمبو تنفماني أنزبوتي أهربمو نرجع تاريسي لنكا عبد الله بن مسعود يو نان تكا تكا ويو تشيكا نان مارني بل موسو ما ويو دي هاريو يا فورو ما كوي كان دبي نا جوابي هنوزان دبي دوكا تيو هاريو سن ناديا بيسو البايو دا بكا بارنو هاربورا مارني den manani a ton tonu da azobu azobu no ba men ba mazara bani deri seiya magwe sikiri ka to fo de sikiri ka to mo so dala zo ngon na we ta no aye aben don bara dara we du nga ka wa ku he mo so so zo na we ta ti magwe ka guda fo de ka kwe te kan ta bur mo salamu alaikum papa in sikiri di go nindi den na foka aye no sikiri pa ke ka fo ta bara ka fo tonto ka fo si mai mai kuna fo zo buya waja har boro mai mai kuna fo tonto ne waji wei boro to sa di ngano pe ka ji masikiri pake hin kano papase nga wei boro na sikiri pake fo da nga dia ka nga bile na dan na sikiri pake bo sa hinka ko honde dia. marza ma hinka no ase ka fono boro dise anin zari kuru mai me abe koy boro di de ya hin ka kan jisi boro do di ka fo jisi do ni di ya ye dana. ka gana ka ka ka hin ka ni nyu nyu iri we mayo kan na tubi yo zemini iri on na lase masani na zongoza ana we guza ne ka koy chene da harufu birjin na ra me yo ga ka goro no haru me yo no boga gunan na mo ba ago amaya han yo no da sin na ba ni no alfayo de no muso ma mamaji an su bara hije fu birjin nara an baraka gona harufuno na waya fosi an ka shin na bani nga haru do hay fosi a haru chino har medical nga gore kude almaidi agon na labari na agon na baari je ko yo labari na haba ehe agon na labari na wato shashen shin na bani abena do di masiyo sewoy madibinema odiyote harumedima gaza de akwasi fodono andonton makwe norta kanonse ma wanne kadiyaka n haru ka sin na iko me yoga bere koye ni wendi n mm, haru me yoga na bere koye to de no moso ma ma ma chin na hawe ben nkunugo mm, ngano de wendi zenga ibaka to mbakwe ko kalisubuno wallahi amo we majere no kaka gishinose alfa nkana tangal de wajawo ne cewa nanti aji ya bara ai ka bara no ya bayo wallahi no we majare no kaka aji shin oje zaga jinge hay mene no saka boni amada ka sara no mene da amana no alafiyo loyo da alafiyo ka shi no yo mene no jenga ibabu to akuru ono ilor pe chere guna kapka se mino yodite hikima tutuma ya gona kuna ama we bono kan jo alahali ŋmene fene ya laalo ile tire beberi o ka naba yo fina yo fɔrɔ k'a b'a sa fɔ ŋa y'a biya fo ko ba he fa na ŋa ŋa y'a k'a kpe kɛ ko ju non non non moi je ne suis pas d'accord sumana d'accord den zemini deide awin kɛ he kandidama a ka hunu yo kɔɔri kɔɔri ma ka ko dara fɔ toki debi da ba ka hunu an mɛ gisa ŋmene yaali ce dawe makane kaca hay foza wa homu den kabo baya gojo majawo hawe riyo ba ku bukatan a ah, har no mar majawo te den te k'u we na mfuka nganga ko ta da ngharu me mazugita te ko manga sakal ngam tu bi de min na kai ka a do ba be kan mor ni ko kai kama to el de masu toni el pe mariyo na la kila din te kal ba pe na dia me na ga na walakum nisfu ma taraka azwajukum to in nor be be be bara haika ana koyo na ba be yo sai ni gisi kan marsa weyo na halu cine gano akaya kati walakum nisfu ma taraka azwajukum in lam yakul lahunna walad no weyo de insi ndukasi na koyo mbeyo di sin hunde no alahari na hai haika bisa kanan di nga zemini no gusan busan foma barando n hariyo mene de ya de boron wei na hei na duka jina ka sinse hunde hai ka bisa kanam non zemini ba jina hinka busan foma barani a haru mene to ngana omarsa wei borosi hunde ni a haru ngoro nga masalamu alaikum wa alaikum assalam ko hazure wagabi da bismillah kan nan no gol doji ko sana fona tekente yeti kamu we hanzule bani zana bani sano ahansire nga jo tute ame aha tute am ye kanar kul mahe mamuna be je hani o daga mo bali he ko kana sadi no jinka ajina ku to sadi ko he ni no pepe mari ko so ingina di kuno kabisa na marsa jina kan ba zemini no haruma zemina foza sari no aboro wa zemine chinniza ngano kaka kurgu sari man zemine nindi sa tu tu manga la har yo toro mon sin kakwabi toro ko kun kallo no den ka ta sari no ngai go ka ka ku te ka te wa to ngayo kaka ba yo je ngan zemine har di mena go ngaro je go ji je awu ko awu e boro jina no ba ko ko ko ka zemine zemine eh eh ezu be ka se ni ona ka ki amu moyo ka pe jire tribal fa in kana lahunna waladu falakum rubuu kati fa in kana lahunna waladun deno woy yodi kan si hunde mine ɓe baran gonna koyol awa ɓe gonna ko guda fo woy boro cere ko gonnayo sendi kar ɓe gon ko teɓa wasu katama hinze halani mana hijenze aw ba gondiya tere kunano gorfo ɗon deren dara ati nganda bor fo bin nisa bo huro nga aduwa gunde dindi no be kodi nyaadi ganon gazeri de ya kodi chale barhaika aga anya tubima de ya kodi gono sabuni el norbe be be ni ci fala kumur rubu'u mimma tarakna haika we yodi bukanam haika we yodi sikanam no yon halu yogon na kusamtaci kuna ganafo de ya unwai nin nara hai akoni na ni suba gusam hinka kuna mana ko za yano bina jini na ra he shere don he kute mun koko wata chira hinze halalino na bayo e kawo boro ngan na bor fo jete halika he ma fefe fefe yo banna ni na ra mar ka chare hi ja an kasin do ala henze ko guda fodi nan ka gusam hinka ma gusam hinka kuna mana fo ma yo kakana ni mani gusam ta ki kuna mane afo ma yo min ba'di wasiyati yusina biha aw dayn illa bebe be jari marko tu bi dizemini min ba'di wasiyatin sedan bara wasisi banna mun ayin kate waydi am wasisi nam amana mandi cine kuna aw dayn aw bina garawno ka bara nga garama nga na di cine te awa na hongo ka cine te no cine di be ni kan ka hore ka garawo di cine bana ni awinna dabu ngadu na tu bizemini Lahara kiripeekapi garaha. Walahu na wulhu mima taratum. E ture mɛji walahu na bulubolu min ma taratum kamarisa weyibɔra yaasi ngaa harikooronaatumima dee ya dee harikooron ngaa kaasi mɛn a kaatumimaatumimaa pɛɛrɛn weyikɔrɔ dee ya weeyi yaatonsi ngaa hama kamarisa nɔrpɛji walahu na bulubolu min ma taratum. no yogogon har yode no si hunde ka nnamni weyode gonna gusamtaji kuna mana fo in lam yakun lakum waladun de no gogona hay zanka har gor fo gono irɓena gomini heyyo an wey wosa cerema goro goro kaka gara ade babbay cima bani ama heyyo si heyyo dibine aga kotoyo wey goro goro ka heyyo cida cimmutugo gum kotoyo kato نزوه جمنا سنة بنا نانا عائشة رضي الله عنها نانا النبي هنا ديجيري مرجي نانا عائشة أبوند نتبقى مالي على هالي بوند دوايو مني نغا جنو عبد الله نيا بيسنكا أنا عبد الله هي أبيرك أنت أسماء بنت الصديق رضي الله عنهم أجمعين أسماء بو نو عبد الله بي زبير كونوا tode nga nana isha mutuko ba abdallah sen nga ga ke abdallah nya abdallah nya amada ana ciya nana isha na hay ka na hay di alfayo ko wendi alan de bina hiji ikonno balmozo ma na saje ha eh in yanzu fa ciya ka ba ka wuta gwazan mana ci ceuna ma den peba abu afo na saje nga ci ho ho ho sedem peba no bon de hono aci de hono nana aisha ñanleya kay ka komande biga yariyo su naman coro ko kulisa ba har kusu da bo heyo benino maka ka a kamani su mo kwe ko ka aji ban kwe ko jar ko kanaya usumo mani mani kade ko gare anduwa gunde basin kan na kom a harzeno do nna na ita boro ita gobo ngodo asute ayara kasusu boy bodo gono ka na hijeyo ta fofa fofa hana ta ci har mo so so kana bo heyo ko ta ma da na har bodo ni choro do no heyo gono alfayo heyo na zan ka he asi har borodo asi way borodo mai do gono akono pedo aga ta ci ngaya amo wo kan nga ba way boro aw har boro awi nga ma boro fo na ka kur awi nga ma boro fo kana na bayo na nan kana kana na na isha kana ana chere bitani ande bi bo be nana waya fote hala to mani ko fu hunde mu anyo ya mam mam mam mam na chino wallahi balla ka yu karan na bayono in zan ka heya baran salkhi den don hay mo ni na waya wallahi boro kono kan na koyo he nan amfani duniya ba haram ben su ko amfani wallahi a ah, so wa wa ha an karano sai dalili guda ko oh, firawna nyan na ba be da amfani de firawna ta ka foyo no hembe ba nana kan do magoro kana he nga abisan je asiya chere na he weidi kan te asiya firawna ana he azan ka he dia bara asal fi dari be abe da don na ko he firawna je firawna hin kan te fona dunya ra ir be aga kuro be ir be be be mali na ir we yo no su na fa in kana lakum waladu falahunna sumunu mimma taraktum en no be be be riji de ni har borodi na he ngamo woydi gon na kusam taaci kuna mana ko amani wala hunna thumunu mimma taraktum weyodi gon na hay kano bisa kannam kuna gusam niya ko kuna mana fo in kana lakum in lam yakha in kana lakum waladun deno gon na ko aw deno gon na ko yo de ade ko buda fo gono ala nyani nya wari nu bingano kodi nya awa mbara anachi kodi nya nya vuma nino nhen na ngani na jara bebe na buyo awi na bebe yo tam yo mene nga kodi gono ba wo na hay kodi chere na wo gai ka so hin kate an gusam ta ci kuna mana fo kodi na tum kaka na gusam ya ko kuna mana fo azo azobuna da azo azobuna ko gono sa busal bayu irin wande kariya sari ko ganna ko mono ko nga boro gei zaka kan don baku nzukuya kasi man naka ko di bukata angon na woka ba cinete da ka hatta woka ba cinete amoriya ga cinete ko di da ci boro ka beni me ya ba yara ka guna woka ya don gei na ma ba beni me na yara ka guna de no ban wora no di aka de boro ci boro ka beni aba cene aba beni o aga no yara ko fakayo amma da ya don za tu ze video no no don kun maka wa so so alba ba mu sun mano na wa so ko ni matu mukan manki kan zemini zemini ni ba fon na hay goza hay bisan na wallahi abun ko to nan nan mene better ba nya ne jere kursa na foto zo mbo zemini aji no mandenzi min ba'di wasiyati yusuna biha aw dayn in norkaji min ba'di wasiyatin tusuna biha aw dayn kati hari binamar ko to bizemini wey yobin ni se amo baraka no haru yodi no wasisiyo kamo nam banna aw garoyo kamo ma kamsa kanam <clears throat> na garoyodi bara jinano sadi wasisi na garoyo coro cine banna ngana batemma tubizemini na wey yodi وإن كان الرجل يورث كلالة أو امرأة وله أب أو أخت تو هاري رندوكاتو كلالا نغادو كلالا نغادو كلاليا لارغو دو كلاليا نغادو وكانا هي ala ben mar ko gan duniya nam nyasi babesi de ya lengisi hangasi ndia hanga ngano koyo lengi ngano nyanda babe to amani agona wo kayo mbahirika latinara ngano imma agon na nyafo kweyo aw agon na babe fo kweyo aw agon na nyafo babe fo kweyo to deya iri kwe ba ama ngabo ngo chinete ama hali n'i nuko to nindi aba ni hikima fo kurmal bayo iri on narwe yo kala ri goro yo ba memba de ntofu manwe ha de asi de asi angana mani ka me yokuna haifo ya mudu ko sawo yonse mmana nti nsuteme aa mete sisiyo nde ma irkema no hunde bara ko ku bato lewna kwa atan su mudu ka mu batan bara ta na ta mada de na ji an kaza ya de sawo ya se to mata ba ka jin wai ba dee nsi saa e de o o de nsi de kada de kinga ya basi aro de ya we bor kur kanga da ha goro wallahi chere dam yono ka ha dia ba jina kasi kanga na basin ka kar be tu tu tu bize milio me ngana jan ka zebi we ngana na jan ka zebi ono ya jina kasi program dina bara e ka ro tabaji eh wallahi weeboro kur kanga na haru kolo jade da yoro ka ni ale gina kashi kanga har weeboro mo ja haru je denji hunde eh denji hunde go na we baka joro bal bur konji te go mbine bur konji te non na hunu ko na hekate ngano go na we goro ko faji haru haru ngano we diji ba go hunna ma nga aje agor ko mana nga aje dembu hay mo kula na ko jiri waran ka banari nukaka nga ashe ni ashe go ma nga na ka je ba de mete no sheri nga je he eh, nti mai do na ji ta ah, mete nde ko ji de hay bu ni ju bu de al kurpe ma be bu yo chere sin na har goro na ajina kaza we goro mo goro aw we goro na ajina kaza har goro mo goro il norpe pe be ni chere na ba me hanu kanka ciba yano bine hankan hunan duniya a jisi ko wallahi ba mo kari guda fasu tonton wakati kuna ba mo kari guda fasu harta wakati kuna annabi na wai biji mai khadija radiyallahu anha na wai cinniyo nan da biji ha ta dai bar masu ka ko ta maza da ya ba sa bore ya ko ku ko nuna iri ya ko ku ko nuna ana baraya ipe markosu <clears throat> to rin pe kala ala do wa in kana rajul yurasu kalalatan kaci wa in kana rajul yurasu kalalatan kaci da ya boro har boro sai ko tene ka da ya har boro kali kasi na sin da waka ba a tubi ma sai dai wato nyanze tere kuna borfo non baga buga a ama abu mo sin na na sin na ko we aw imra'atun aw imra'atun aw bena we boroya kani kasi ngabo ngo asinanya nabado watanya nababa kurjina kasi ase yano bina na hay ba mo bal perdu wato bazi nan ja asinna wala hu akhu aw ukhtun wala hu akhun aw ukhtun na be di dukabara agon na chene aw bere we boro aw harboro falikulli wahidi minhuma sudusu kati falikulli wahidi minhuma sudus nkuna bayi fodi ko nahayi ka bisa kana mbusa muidu kuna bana fo un sixième sadi ne odo a cene awa bere we boro awa har boro ka bisa kana kan ngaba busa muidu kuna bana fo za cene na bere fo yodina kacha na ci cene na bere kuru nya fo kwayo noya wo kayo ñaya nan ŋan na lamariga acinte borono ña ŋan naro babe ma fefey anpe hijetenum famani kahey nabayono nini bo fefey mate nasiyo awin na fefey yo tam yumene an yara kabe hijete acinte woy boroma hijetenu muhinsani mumutaci kabine kahey hey kanu kaka si munde koyodi abara mamaci satu duma incinkumayo care hausino basinka inor kpekpeɓeeri na ngobu kato wallahi hali tubi kuna ngolono abayo irte na morani na tubi corogono tubi kono dede ñaadi siwundi borfo su corogay añan na baane wato ñaadi ɓomo ñan na baaɓe su corogay wo kayo ñaya nan mariga amma wo hanne kadiya ka <clears throat> baaɓe fo gboyo iri cide baaɓe gono metate baabe ko yori kurge no baabi yen zuma ama toro ka nya ya na marka bolfo su toro ge aman ka ga ni mo mo jara haushi ko bum baabe yo mane han patere za ko jar karina mbabe ana nya ko <laughs> au ka e il baraji mbaye karambani ah, ah, no nya karambani asa no nya kana nindiro de no nya na ya ga jado ba ba aso ga hiji de yan ka gari konu konu macar ko na ai kasi ba sin tere kuna nyanze tere a senniyo in nor pe pe be rici kacin kuna bai fodi gon na ai di sikanam busa muidu kuna mena bo fa in kanu aksara min zalika fa in kan eh za araji ai di sikanam wato kar ko sawanno nan ba kuna ye kute moyo ka boroka siyo npe kube no nyaado nkuna bai kwadi gusa mu idu kuna mena fo kuno domin ka bo di kada sin na koya sen na yo ma to bima ngwa sin na nyan na babe se choro ma to bima mforon fa in kanu aksara min zalika in e na taji ba in kanu aksara min zalika kaci debi ne nhai baka bisa ya wato mbisa boro fo boro hinka nhai bayo fahum shuraka'u min sulusi kati fahum shurakau fi thuluthi kati semma kammenna kammete ka hay ka bisa kana nzemini baajine hinza gusam fo ŋmenena gusam hin kacinni on masa kana masilamoyo kesi kuna zamani fona zamani ka silamoyo gun nabonŋo na kesi ama mososolisin nabonŋo fo bili kesi jirke ba ko kai akhir zaman asilamu yo ka na bongo ka sin ni na yo ma duniya kusum ka na kes Min ba'di wasiyati yusa biha au dayn. Kati min ba'di wasiyati yusa biha au dayn. Kati harin bina bar ko to bi zemini. Sa mo bara wasisi banna au garo. Irin wonne kadiya ne. Mun ka gon goro ko senni nariyo. Ajino yusikumullahu fi auladikum. No ko hayyurcine kunar pegor kunu wasisi. kama ka tun wasisidi pare teo amo para boron ko mo mene ngati min ba'di wasiyatin yusi biha dea ngaka wasisidi nam berekati be aberekati bente wato ben na ma aberekati bente kanga be ngaya na wasisina amma ngao ka sin na nyan na babe abele sin na ko ngal peji yusa biha abara zangan na wasisidi ta se no chingaya ti kati de <clears throat> nsi mfeji bada aka na abu hariya na abahe amma da ngoro we ye na bo heyu ya sino nte anachi se lalle mbo ogoro jina anduka we ya he ka de nsi ayi ka we ya he ma ye tinse hariya no balmon de nana kari macha he ji bo ngabu au gunde di sara ngangu ka kafu akudi abahin kate de ya de boro sin na ko a jere saka sin na bani ka gono buyo mana magazi kuna borfo ma ni ya ba gono ni borfo ma ni ka bo gono ni dan du go wasisi nan di sambere ka ci haya ka na bara bente pe sambara saka borfo ya na wasisi ni ta san jabu mu aga na sati kisingari kere pe di de ngurun na takalla fono ka ci ba mo se to hay ka de se ni se ni nga hay hantungu amada ko hay ma ya hun kere mo ni ka takalla ni nan ka hunu ka se kai ka iri ba be jigo yano bi ne ba nya ya jika kari ko do ba bu ka jigo ba fu han duyo wasi si koro ama kor fu man se han duyo gayra mudari gayra mudar il be jama tu ta masa kura an jika ngon ne kan jitu ma be kura kan aseni seni ngane makazaza ngane makazaza agar jadi ka gonu mu kaza ho kaza ya gona kuna owuyo bara kaza haliyo kaza icheniyo ibeliyo kana kwaleyo tete nganka gari he ahantwangane na hunu ngan nan badam irikwe jabu suteya sun badam dade nan dam dana je babi yeno ma ciyaman ba wasiyata min allah wasiyata min allah wasisi oka ngagoro kuga cinete amuno zanga dofa ngagoro kugul wasisi ngana tubize miniko irikwe no de magoitenna wallahu alimul halim wallahu alimun ngabara be nzibe kirike halimun nan na butuka gonna zimbiri na su sasa de boroka gomu amma sen ni ngaba karga ka hanga chenni na chen zimbiri dara haji masa ne ka borosi munde nyan na ba si na bongosi na koyo de we boro de ha boro wo kayo mba tubima anya ko peyo tikira de nya fo kay guda fo ya godo gusa mu idu kuna mana fo non nasi de mate amada ngai ba se makumma gusa hinza kuna mana fo ga sadi gusa hin ka cin yo ma ya islamu kes yaro bida gusa mu idu kan don ka ka ko guda fo ngase cin ni kurbai sen an ya islamu kes to amade ba be fo pe yo awa nya fo ba fo ko yo choro ya ba tu bi mani el norkaye ci fali zakari mithlu hadhil unthayayn coroga kuru kuno kesi sudu babiye sadi de lu kaba tunu zemini yo har boroma gusam boku wey boroma gusam zemine ku de de har bor kaka hin kakuni se wey bolo ngoy ma fofoku safona ngano saka ngaka si hunderi ngan na wo kayo cinni hunde be ko bara baade fo de baabe ko nagari coroga ku kunu awi nabara ba be fo mbara no nya fo ba be fo nindi do de de gabi ku kubena to amada gon na nya fo pe e na ba be fo pe yo na gon na nya fo pe yo na gon na nya fo ba be fo pe yo da ti do se ka ti fo ti fo no bo fo chere da bo mo ho bu ka ka ka hai si no kuna na no me ba be fo pe ka bo mo ka no ngano je ba be zi ba be ne chere ka bo mo ho bu no me de tun kai diga mu nya ko ba da fo kwayo amma nan gabi din su nya fo kwayo joro ga da joro nya nun dun mere ta ta man no bon ska tilka hududullah inna kaji tilka hududullah tigi tigi yono yawo ngabe tere mere ومن يطع الله ورسوله ومن يطع يدخله جنات تجري من تحتها أنهار يدخله جنات تجري من تحتها الأنهار في ثلاثة كبهم نفيد هوراني الجنة يكون كافة دم ممان مان كل يازه الجنة يدخله زا هاربو مويا هاري زور ناتيرل كا أسين ندول دوري أغنى يومني أغنى وامني كا أغيو كسو فلي أبنسو موريو sari ngore ikaru kana munna bara sangane ngano ncheba jika su dagani amena su nam amyo banna mose ni ko ko hari oni kuri azu toro se manan janne ni chile kan ka uga walla ribe madda mun kuna iba bara sabu kan na ribe na dia gana iri ka se mini ko kan na fayo changan fayo chi ngaka si hunde o agon na koyo nganji eh agon na nyan na babe nganji eh agon marje mbor kaza di bara hijenzeyo eh ama foyogono ka corodi bal perduyono anagunna halali kuna haramu mzeyeno to deya ŋme bara boro marje boro kaza halali yo boro kaza haramu yoma ye kamu deya den zemini ka beni burburu ka ka fogononi toro bara waida hadara alkismata ulul qurba wal yatama wal masakiniuna ŋo yo ngunda miskini yo kwano burburu ka ten jenni fratio yori ten masei sen te kan sallama aman sin natubi a wural fayo to de asadi ni kanka gana ka woro ten mene o bom non al fayo te ngal fayo to do zemine kar bena zemine dite ngalo gana ya no bana nal janna do man dunya wa mal hayatu dunya illa mata'ul ghurur kana ko ka ko no ada ko maba wo kayo na tubi beri beri o ma ho wallahi den nan no dala foto nama boro boro kan ba be ku kan nan na parcel yo gan na video ko na pe beri haya ro ko kan ala na boron ma bisa ka ko yo na mun na iri pe be yo tubi nga bisa ma bisa kan na mun na almani on zubul pe be nga lalani on ko bi ko ba خالدين فيها خالدين فيها ترون بنك كنت ومن من الجنة فيولكنا وذلك فوز عظيم وذلك الفوز العظيم ديبانا مكا الجنة وضرمبا وكا غرو تلك بنا دي متكاكاسو كيف ترتيا ومن يعص الله ورسوله ومن يعص الله ورسوله وكان بيبي نبره كان إرتنا ناديا سابو kahom angoro irte nadia zebine bomo kadiya kanga cho nganga mo ويتعدى حدوده ويتعدى حدوده nan na pe di chai ka wodo ko ti kidari iri pe mene ti bidiyo di bomo kadiya ka su wato mun kan jagon na gusan fo an ja gusan fo ako mo menena gusan yin kan te awa hara menena domin iru ya don ge ka gono biye jere biye mena yoku yoku yori na rano cinjin na we muri bon marabe de ya kasi cinjin na we nu mene man tubi mene man ade nar pe goro nan bayo te ba ngaboro bi na ko ko bayo te ikpe cinna ngasa bona katikidari يدخله النار يدخله نارا ها كتي ها يدخله النار خالدين فيها يدخله نارا كتي ما بيتلك كوكو ما بيدي هوراني نينو خالدا فيها ما بيدي مرخبرا بود ومنون نفودي كنا وله عذاب مهين وله عذاب مهين adaba ka abara cheenani mene warankansi mene du ko tettele tawayo ko ga batu nine fuudi kuna iri kay bar ciwu iri tabamo nun ka iri bakkanimoya jamani wanne kadiya ka ba safo boronmo moo fitiyo bor fo cere mabu ni matubi maga mette ga nanon kumo sulla sabu mbomoga ka hinikaten mabu de abara boro ka alla sabu yo ŋa ñamabu awi nga ba me nga ba be mabu nga matubi ma da bo ma don na sabu yo ka hini ka ten nga mabu kanya na ba di dinam ata ma don na ka kanya na ba be ni manal bani gawo nga ya ti mo na bor ko se sa sa futu mana na ma nya na ba be ni ata ma to ro ma ku ta ma to ro la ayin ka te boro mo ko na jiri wanza mo da yo ka boro go na jiri wa cere bakira kabu wara kana jiri wa gute anja abuna ba ka wara ya pena wallahi wara da pedi den na kalilla hara diro teno ya ka wa ku pedi namu ana jije ban jije hinka ngano boro kamuna dum bor fa cere ga ka a ah, mare su ce cere bibiri ngaka ja su te di golo la hara pajo ka ga de ana jije ni a ya goro ya irbe tan fo hun agolo la halal pe rahmata se mo mori mo ngana ci magbe bor fo jere fo alhari fo yo ka bara sallama ngale ati dun kan ngane ga to ade bara kube ko koronari be ka fo ko dam yo ka de bizan ka di kerbo la ngaka ape jere fo yo sisi bin na mo mori bo ngo sallama ngale ko agolo la boro go ko bi ko ga janganga ma me atea ashe irin lakari no irin suna murmu wai ko bidiyo nyayo na ba be manan maniyo ga ko fatan babu wai boro mo noru honne a harkan me ko ba kere mabu kana manma me ajin te ka kere jina ka bunje ase ni ngani aka gbe he no te ka be na kere mane buyo batiyo do muri do aka to bima wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika نشر لا إله إلا أنت نستغفرك ونتوب إليك لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم